ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin àti lóbìnrin a fẹ́ kí a lọ mọ̀ pé nínú pé a fẹ́ dá ọpẹ́ fún ọlọ́run ọba ọba àlekè ọlá òun náà ni pé kí a máa jọ́sìn fún un kí a máa jọ́sìn fún un pẹ̀lú èyí tó fi ń nífẹ̀ẹ́ sí jù nínú àwọn iṣẹ́ òun náà ni kí ni kí a máa jọ́sìn fún un pẹ̀lú ìrun kíkí kí a máa kí ìrun wa déédéé wákàtí márààrún ọlọ́run ọba ọba àlekè ọlá ó sọ náà al níbí báyìí wípé حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين ìtumọ̀ ẹ̀ òun náà ni pé ẹ máa ṣọ́ ìrun yín ẹ̀yàn olùgbàgbọ́ òdodo ẹ máa ṣọ́ ìrun yín ìrun wákàtí márààrún yín ẹ máa ṣọ́ kẹ́ ẹ máa kí déédéé ní àsìkò ẹ̀ pàápàá jùlọ ìrun tó wà láàrin gùngùn tí ń ṣe ìrun asri báyìí kí a máa kí ìrun náà déédéé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti ìpáyà ọlọ́run ṣùgbọ́n ǹjẹ́ a tiẹ̀ mọ̀ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ ìyá mi ǹjẹ́ a tiẹ̀ mọ bí a ṣe ń kírun yìí ǹjẹ́ a mọ bá ṣe ń kírun yìí dáadáa àkọ́kọ́ à á ṣàlàyé ẹ̀ fún wa ní ṣókí kí a tó kírun a ń láti gbáradì a ń láti múra kalẹ̀ pé a fẹ́ kírun a ń láti gbáradì fún báwo la ṣe fẹ́ gbáradì fún ìrun kíkí òun náà ni pé a máa ṣe àlùàlá a dẹ̀ máa gbìyànjú kí aṣọ tá a wọ̀ kí ó jẹ́ aṣọ tó mọ́ a dẹ̀ gbọ́dọ̀ gbìyànjú ká wà ní àyè tó mọ́ tá a bá ti wà láàyè tó mọ́ a sì wà ní ẹni tí ó dojú kọ kíbla tí a bá ti fẹ́ kírun yìí lẹ́yìn eléyìí a máa dàníyàn sínú ọkàn a wí sínú a dàníyàn sínú ọkàn a nífẹ̀ẹ́nu wí pé a fẹ́ kírun tó bá ti wà nínú ọkàn wa báyìí a wá gbé ọwọ́ wa méjèèjì sí òkè lọ síbi ẹ̀gbẹ́ etí wa méjèèjì a wí pé Allahu Akbar tá a bá ṣe léyìí tán à á gbé ọwọ́ wa méjèèjì yìí à á gbé wá sí igbá àyà wa à á jẹ́ kí tọ̀tún kó wà ní orí tòsì tá ti wá ṣe báyìí tán à á ka suratul fatiha tá a bá ka suratul fatiha tán à á ka èyí tó bá rọ̀ wá lọ́rùn nínú alukur'ani à á kà á pẹ̀lú ẹ̀ lẹ́yìn eléyìí à á tún wá gbé ọwọ́ wa sókè lẹ́ni tí ń sọ pé allahu akbar tàbá ti gbọ́ wa sókè lẹ́ni tó ń sọ pé Allahu Akbar à gbé orí lọlẹ̀ à rùkú tàbá ti rùkú lórí rùkú wa yẹn à sọ pé subhana rabbiyal azim à sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà à tún gbé orí dìde láti ibi rùkú wa lọ sí òkè tàbá ti ń gbórí lọ sí òkè láti ibi rùkú wa lọ sókè yẹn à wí pé sami Allahu liman hamida rabbana walakal lẹ́yìn eléyìí tá a bá ti dúó lẹ́yìn tá a gbórí dúó láti bí èròkù tá a ti dúó yẹn àá tún lọ ṣàlẹ̀ àá orí balẹ̀ fún ọlọ́run ọba ìrun là ń pè ní sujud àá gbórí lọlẹ̀ àá forí balẹ̀ fọlọ́run àá wí gbólóhùn Allahu akbar bákan náà tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ tá ti wá forí balẹ̀ tá gbórí balẹ̀ fún ọlọ́run yẹn àá sọ pé subhana rabbiyal a'la àá sọ báyìí náà lẹ́ẹ̀mẹ́ta tá a bá ṣe léyìí tán à á tún gbé orí sókè láti ibi ìforíbalẹ̀ yẹn à á jókòó níjókòó dáadáa tá a bá ti jókòó lásìkò tá a gbórí láti orí láti ilẹ̀ ńlẹ̀ tá a gbórí tá a fẹ́ jókòó yẹn à á sọ pé Allahu Akbar bákan náà tá ti wá jókòó à á sọ pé Rabbi gfirli warhamni wàhánfínì wàrzukni tá ti sọ eléyìí tán àtúgbórí lọlẹ̀ lẹ́ẹ̀kan sí àforí kanlẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì lẹ́ni tí ń sọ pé allahu akbar tábà ti gbórí kalẹ̀ àtún pé subhana rabbiyal a'la lẹ́ẹ̀mẹ́ta tábà ti ṣe léyìí tán àtúgbé orí dìde látòrí ta gbórí lélẹ̀ yẹn àníjókòó àdìde lọ sókè bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ìrun ráka ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ tá a ṣe tán yẹn òun ni ráka alákọ̀ọ́kọ́ so a gbórí lọ sókè bẹ́ẹ̀ láti kí ìrun ráka ẹlẹ́ẹ̀kejì àtúwí gbólóhùn Allahu akbar náà bákan náà so bá ṣe ṣe alákọ̀ọ́kọ́ yìí ráka alákọ̀ọ́kọ́ yìí bẹ́ẹ̀ náà ni a ṣe máa ṣe ráka ẹlẹ́ẹ̀kejì gẹ́lẹ́ so tá a bá ti wá ṣe ráka ẹlẹ́ẹ̀kejì gẹ́lẹ́ àá jókòó àá dẹ̀ ṣe tashahud tí ń ṣe attahiyatu tá a bá ti ṣe tán à á gbé ojú sí ẹ̀gbẹ́ ọ̀tún à á sọ pé asalaamu alaykum wa rahmatulah à á tẹ̀tù gbé ojú wa sí ẹ̀gbẹ́ òsì náà à sọ pé asalaamu alaykum wa rahmatulah so a ti parí ìrun rákà méjì nìyẹn tó bá yẹ pé ìrun olópo mẹ́ta la fẹ́ kí gẹ́gẹ́ bí ìrun magrib a ní sálámọ̀ a dìde tá a bá ti ṣe tashahud tán a dìde a bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kẹta bá a ṣe kí rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n fatia nìkan la máa ké a ní ka sóra lẹ́yìn fatia fatia la máa ké tàbá ti ṣe fatia tán a forí kanlẹ̀ a rùkú a dẹ̀ tún forí kanlẹ̀ a dẹ̀ tún wá jókòó a ṣe àtàṣáhùd tó jẹ́ ti gbẹ̀yìn so a ṣe àtàhíyàtò lílá àti gbẹ̀yìn ká tó ṣẹ̀ṣẹ̀ wá sálámọ̀ ìyẹn tó bá jẹ́ mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ìrun olópò mẹ́rin la fẹ́ kí tí ń ṣe gẹ́gẹ́ bí ìrun ìṣáì a máa dìde lẹ́yìn tá a bá ti ṣe tàṣáwùdù alákọ̀ọ́kọ́ tán àá dìde àá kí rákà méjì sí i nínú rákà méjèèjì fatia nìkan náà la máa kà lórí ẹ̀ so tá a bá ti wá ṣe rákà méjì nìyẹn tán àá wá sálámà pé asalaamu alaykum wa rahmatulah àyíjú sẹ́gbẹ̀ẹ́ wa wàá sọ bẹ́ẹ̀ àdẹ́tì yíjú sẹ́gbẹ́ òsì ni a ti sọ pé asalaamu alaykum wa rahmatulah so eléyìí báyìí tábà ti ṣe sálámù yẹn tán ó ń já sí wípé ní a ti kí irun tí ọlọ́run bá pa wá láṣẹ ká kí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká kí nìyẹn ọlọ́run má ṣàgbà ní bàádà lọ ọlọ́run gbà ní bàádà lọ́wọ́ wa àmín.